السبيل ونفحت لكم ولكن لا تحبون الناسحين ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها أتأتون الفاحشة ما سبقكم وتصدون عن سبيل الله من آمن به وتبعونها عوجا واذكر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 وبارك على عبدك ونبيك المصطفى وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a dúpẹ́ fún ọlọ́run lọ́pọ̀ ìfẹ́ ọlọ́run abẹ́rẹ́ wọn bá wọn ní títóbi rẹ̀ eléyìí tí a tún máa gbé ẹ̀wò nínú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá lénìí ọlọ́run jẹ́ kó ṣe wá ní àbá. lánàá sọ̀rọ̀ nípa ọ̀nàbì náà ànábì náà ni àkọ́kọ́ òjíṣẹ́ lérílẹ̀ ànábì náà alayhi salatu wassalam òun náà jẹ́ àrọmọdọ́mọ ànábì Ádámù alayhi salatu wassalam ó ṣàlàyé fún wa wípé ànábì Idris ó ṣáájú ànábì náà torí nínú àwọn ọmọ ọmọ anabi adam alayhi salatu oní anabi idris àìsàlẹ̀ fà pé anabi idris عليه الصلاة والسلام النبي سمك يسجسه ṣíṣù tí wọ́n tó máa pè ní ṣíṣù ànábì ní kìí ṣòjíṣẹ́ nínú àwọn ọmọdọ́mọ ànábì adam tí wọ́n ti nà púpọ̀ àwọn yìí wọ́n ànábì náà àtàrà ọmọ ọmọ wọn jáde ọlọ́wọ́n sọ ànábì náà ó ṣe ní òjíṣẹ́ anabi nù alayhi salatu salam adékò di mímọ̀ fún wa wípé n tó ń bẹ láàrin anabi adam àti anabi náà ọgọ́rùn-ún ọdún mẹ́wàá ọgọ́rùn-ún ọdún kan náà ń pè ní sẹ́ńtúrì ẹgbẹ̀rún ọdún. ló ń bẹ láàrin anabi adam àti anabi nuh alayhi salatu wa salam na fi sọ pé waqad kana bayna adam ila zaman nuh alayhi salam ashrat qurun kulluhum ala al-islam ẹgbẹ̀rún ọdún ló wà láàrin anabi adam alayhi salatu wa salam àti anabi náà gbogbo ẹgbẹ̀rún ọdún yìí àwọn èèyàn ò jọ́sìn fún nǹkan ní lẹ́yìn ọlọ́ ṣùgbọ́n bàtò di àsìkò anabi náà alayhi salatu wa salam n tó bí ìbọ̀rìṣà nínú ìgbésí ayé ọmọ ènìyàn òun náà ní mímọ èrè òun lóbi àtàwòrán àwọn ènìyàn kan bẹ lásìkò ṣáájú kánádì mọ́tò tó dé tí wọ́n jẹ́ olùsìn lọ́n púpọ̀ wọ́n sì jẹ́ èèyàn dáadáa nínú àwọn èèyàn wọn bàtà àwọn èèyàn yìí jáde láyé yàgùnfà yàrúkọ wúdà wà ní sọ́rọ́sọ́rọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí èèyàn dáadáa ni wọ́n gbà tí wọ́n fa ilẹ̀ èṣù gbé sẹ́mi àwọn èèyàn àgbà náà wípé bí àwọn èèyàn dáadáa báyìí pàdé olùsìn lọ́n kí ni tá a fi máa rántí wọn tí sísin lọ́n náà ó fi máa wù wá ṣe ṣé bí wọ́n ṣe kú yìí náà sọ tán nù ṣetán ló gbé fún wọn lẹ́mọ̀ pé ká mọ èrè wọn wọ́n wá mọ èrè àwọn mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú àníyàn pé táwọn àníyàn tó dáa ni wọ́n ní nípìnlẹ̀ pé táwọn bá ti ń rí wọn yóò máa jẹ́ ìwúrí fáwọn láti lè máa san lọ. àwọn tí wọ́n ṣe nǹkan yìí tí wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ generation tí wọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ wọn ò bọ́ àwọn èrè yìí wọn ò pè lọ́lọ́ wọ́n kàn ń rún ẹgbẹ́ bíi remembrance gẹ́gẹ́ báwa náà ṣe gẹ́gẹ́ báwọn èèyàn náà ṣe ń ṣe lẹ́yìn nígbà abiola kú ọmọ ìrẹ fún ìrántí pé iṣẹ́ takuntakun tó gbèsè akíntọ́lá kú ọmọ ìrẹ Awólọ́wọ̀ ọmọ ìrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà ẹlòmíì bẹ́ẹ̀ bàbá rẹ̀ tó kú wọ́n mọ ìrẹ bàbá rẹ̀ náà síwájú ìta bí àwọn wọ̀nyí ṣe bẹ̀rẹ̀ nìyẹn mọ́gbà tó yá ṣaitan ó gbé sí ẹ̀mí àwọn generation tó dé lọ́wọ́ kan ìpèsè àwọn èrè tẹ̀ ń wò yìí àwọn baba ńlá baba yín wọ́n máa ń sìn wọ́n ni wọ́n máa ń forí kalẹ̀ fún wọn ni báyìí ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fún àwọn èrè. wọn ò wá láníyàn tí yóò láwọn létí padà wá sọ àwọn ìròyìn ọlọ́ ní pariwo fún ọ wípé ẹ fi èrè ilẹ̀ ìpìlẹ̀ eré kì í ṣe fún sísìn àwọn baba ńlá baba yín ìṣèpọ̀ ń àwọn gbé kalẹ̀ láti lè máa fi ṣe ìrántí gbọ́dọ̀ jẹ́ pé ṣèǹtọ́n tí ṣèǹtọ́n bá ń lọ síbí ibi tí ọkọ̀ gbà nù yìí kẹ́ má dìtì fura pé ibi tó ń lọ nìyẹn. وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق أعوذ بالله من الشيطان الرجيم فقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يجوف ولا يجوف ويعوق ونسرا ọ̀rọ̀ ọjọ́ ni pé èrò ní kiri ibi tó di kò ṣe fílẹ̀ tẹ́ bá wo èrè tí wọ́n máa ń mọ láti máa fi ṣe àrántí àwọn ọmọ ológun tí wọ́n kú sójú ogun àmọ́ ń pè ní sọ́jà ìdímọ́ta àwọn ẹwà ti sọ lórúkọ sọ́jà ìdímọ́ta sọ́jà ìdímọ́ta ṣùgbọ́n eré wọn ni wọ́n sọ́jà kan tó gbé balọ́ ẹwà tó yẹ sí fún rìmẹ́mbránsì ni wọ́n pè àwọn èèyàn ó sì máa gbódòdó wọ́n gbé lọ síwájú wọ́n bẹ̀rù wọ́n gbódòdó síbẹ̀ wọ́n sàlùtì ẹ̀ wọ́n ṣe ìjọsìn ká fún pẹ̀lú pọ́n lọ ń gbódòdó síwájú ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun lójú padà wá di òòṣà lẹ́nu Ṣàngó ti kú. Ògún òun náà ti kú ṣùgbọ́n àwọn èèyàn ń fi nǹkan kan symbolize wọn tọrọ bá ti kọ̀rọ̀ Ògún àwọn yóò fi rin wọ́n fi symbolize làwọn ọlọ́kọ̀ tọrọ bá ti kọ̀rọ̀ yóò ní iṣẹ́ Ògún làwọn jọ ń ṣe mo wà ní park nílọrin níbi àwọn oṣù mélòó sẹ́yìn àtẹnìkíní àtẹnìkejì mùsùlùmí làwọn méjì ó kọ mùsùlùmí ni wọ́n jẹ́ wọ́n ń jiyàn lórí nǹkan láàrin ara wa ìkálẹ̀ òní rárá ìwọ tèmi ni kì í ṣe tiẹ̀ wọ́n wá lọ sí kíní bọ́nẹ́ẹ̀tì ọkọ̀ wọ́n sì sókè àméjì lọ́bẹ̀ wọ́n wá yọ kíní tá a fi máa gé ju ọ́ìlì wọ́n yọ wọ́n wá fi sẹ́nu pé tó wáyé pé òkúlò ní pé iṣẹ́ ògùn làwọn jọjọ́ ń ṣe bàbá rẹ̀ wá pọ̀ máa pẹ̀ nìkan bá ibú kọ́ mùsùlùmí náà pọ̀ àfa wòlíì àwọn wòlíì ọlọ́run ló lọ sẹ́mà ńlọrin ajá gan bẹ́ẹ̀ jẹ́ wòlíì sọ̀nà àwọn wòlé ọlọ́run náà nígbà wọ́n pa àwọn wòlé ọlọ́run ló fi ọ ọ̀rẹ́ kọ́ ló mọ̀ fún kúbúrà èèbó tó ṣe ọkọ̀ fún ọ̀bọ̀gún kí la mẹ́fà yọ bẹ̀ mú pé bá a fẹ́ra sọ́wẹ́rẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á sí ẹlòmíì mú kí ọkọ̀ tó fi sẹ́nu pé ògùn gbọ́ ọlọ́run ní gbọ́ gbogbo téèyàn ṣe ògùn ọ̀gbọ́n kankan mọ́ ó ti kú ṣùgbọ́n tá a bá ti lérí ẹ̀ wọ́n ò máa symbolize presence ẹ̀ pẹ̀lú èrè yẹn àlùjànnú wà kún sínú èrè yẹn àlùjànnú ni wọ́n máa sìn àbùdó náà jẹ́ àlùjànnú ni wọ́n máa jẹ́ pé wọ́n ni wọ́n máa lò wọ́n sọ pé òkú ló ń ṣiṣẹ́ àbí Ṣàngó ló ń ṣiṣẹ́ ṣùgbọ́n àlùjànnú tó kún sínú èrè yẹn olùbáwọn ṣe nǹkan yẹn wọ́n ìdáná fi sọ báyìí Ṣàngó ṣiṣẹ́ ní bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìdí nìyẹn tánà sọ́lá rẹ̀ sálàm àṣàtì náà ṣe àdáàbà yóò mẹ́lẹ̀ kìlẹ̀ àmàtí ẹlùmùsọ̀wérò àwọn tí àwọn pọ̀jù pọ̀jù ọgbẹ́jà rẹ̀ kìyàmà ó náà ní àwọn ọmọ ìrìn ìmọ̀ ìrìn àwọn yàwòrán yàwò wọ́n pọ̀ níyà ìjọba ìjọba ọlọ́run àwọn láṣẹ wípé ó wá fẹ̀mí sí èrò tó ọmọ ìlà wọn ò ní torí pé ìlú tó bí àṣà ìbọ̀rìṣà èrè ló bí ẹni tó bí àṣà ìbọ̀rìṣà àwòrán ló bí gbogbo ara jókòó jàmá kálá lọ rí àwòrán ànábì ní àbájúsọ̀rọ̀ lọ́wọ́ àìmájà àwòrán ànábì oríire ló jẹ́ fún wa tóbi ló rẹ̀ ń dín sọ̀rọ̀ sáwòrán ànábì ànábì wa kanáà kó wá ní wá ní òṣèlú lọ́dọ̀ wọ́ á níbi tá a ti sí èyí fẹ́ lè máa forí kalẹ̀ ṣùgbọ́n ìsáwòrán rẹ̀ yẹn ọlọ́run fi dáàbò fún ànábì sọlá rẹ̀ sọlá ọ̀pọ̀ ẹni tó bá jẹ́ àbá bá ní káwọn èèyàn ó kó ṣọ́ra fún píkṣọ̀ torí pé tó bá lọ tán ẹ àwọn èèyàn míì ọkọ àwọn aṣèwò wọn lè máa wẹ̀ ìfẹ́ tí wọ́n níyẹn ni wọ́n bá rí wẹ̀ kódà ẹlòmí ọ̀sọ̀ fún ọjọ́ lè fẹ́ wọ nílé ohun tó nílé àwòrán tí mẹ́rin tí ò lọ́ranjú ó lè bá sá gbogbo àwọn nǹkan wọ̀nyí níbi àwòrán náà ló ti ń lọ níbi ìrí mímá ibẹ̀ ló ti ń lọ ẹlòmíì tó bá wọlé ẹ̀ àwòrán yóò ní káwọn artiste kábọ̀ ìyàwó ara wọn yóò fẹ́ ga tó ìtọ̀nà ìsílẹ̀ gbogbo àwọn nǹkan wọn ní Islam kò wá nílọ torí àwọn nǹkan tó le bí tá sílẹ̀ òun ló bí ẹbọ lásìkò ànábì náà aleyhi salatu wa salam lánàbí náà rí ìkìlọ̀ fún wọn títí wọn gbọ́ ìbínú ọlọ́run ọba sọ̀kà ẹ̀lẹ́ wọn lé ọlọ́run kó wọn bẹ̀. lẹ́ni pẹ̀lú òkú ọlọ́run afẹ́fẹ́ mú àwọn ènìyàn kan alìkúmọ́mù alìkúmọ́mù alìmọ̀kádìbà àwọn ìjọ tí wọ́n pe àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ bóò ni àtúbọ̀tán wọn ṣe já sí nínú wọn ni ìjọ ànábì Nuh alayhi salatu wa salam nínú wọn ìjọ ànábì Hud ànábì Ad Ad àwọn ìjọ rẹ̀ ní Hud àwọn náà wọn lòdì síbẹ̀ tọ̀lọ̀ ọ̀bùrìlà mina shaytani rrajim bismillahi rrahmani rrahim wa ila Adin akhahum Huda. قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون أعوذ بالله من الشيطان ṣọ́ kó ṣọ́ wa kó ṣọ́ ahọ́n wa níbi sísọ ntọ́lọ̀ ọgbọ̀ ògbàlérò kó ṣọ́ wa níbi ètò ṣètọ́n بسم الله الرحمن الرحيم وإلى عاد أخاهم هودا وإلى عاد منه إيجاز تنبى منه القرآن وإلى عاد عاد اي وارسلنا الى عاد ولو وارسلنا وقر الله واو واو ممكن دور نبو وارسلنا الى عاد اي والى عاد اولو لا نسل او عاد àwọn ìran áájú ta lára sí wọn àwọn àwọn ẹ̀yà wọn kan sí wọn. ìlàájú náà bá òun ló dá. ọba ní gẹ́gẹ́ bá a ti rán anábì Nuh sáwọn ènìyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la ṣe rán sí àwọn áádì ìlà áádì àwọn ìran áádì ìlà áádì áádì. arsalna ìlà àdì ṣùgbọ́n arsalna yẹn gẹ́gẹ́ bí ìjáàzùl Qur'an ọlọ́run ọba ọ̀tún ní ṣẹ̀ṣẹ̀ sọ yẹn má ìyẹn ní fi ń túmọ̀ pé dèpé láti lè sáfún tẹ̀kọ́rọ̀ torí pé nígbà míì a máa bọ̀rọ̀ jẹ́ àsọtúnsọ ìpààrọ̀ ọ̀rọ̀ kan náà a máa mú ẹwà ọ̀rọ̀ kúrò tọ́lọ́ bá sì fẹ́ lò ó ní tiẹ̀ àtúnfi ẹwà sọ̀rọ̀ bá a fi dókò yìí àwọn èèyàn kan bẹ tí wọ́n bá máa ń sọ̀rọ̀ àwọn ìṣesí kan ti mọ́ wọn lá làwọn yóò fi wá sọ wọn ló kọ́ bí a sọ̀rọ̀ kan ẹni tí mo fẹ́ sọ kẹwàárí àwọn ọ̀rọ̀ tí a fẹ́ sọ kẹwàárí àwọn àlàyé tí mo ti ṣe lánàá kẹwàárí àwọn àbá kẹwàárí torí pé kẹ wá rí tó bá ti pọ̀ ju yóò bọ̀rọ̀ yẹn jẹ́ sódì àfọ̀ àwọn pọ́ìntì tí mo ṣàyẹ̀ sódì àfọ̀ tí sódì àfọ̀ bá ti pọ̀ jù yóò bọ̀ ẹyọkan méjì tó tẹkrar nìyẹn ṣùgbọ́n báwo wọ́n bá ti tẹkrar nínú Qur'an yóò máa wù yẹn ní ẹwù náà Qur'an gbàdúrà wọn bá wọn tó fà bí ayé àlá ìrọ̀ máa. تكذبا ولا البحرين يلتقيان فبأي آلاء ربكما Allah. Kò ní sùn. Tọ́ba ń ka Kùránì ìjà tọ́ba ń ka Sátìrà àmọ́ ọ̀fẹ́ sì tètú débi. Báyìí náà ó bá parí bàtú láyé bòbíyá. Bábí ayé àlá ìrọ̀ ọ̀bá ìkùnà kẹ̀dẹ̀rà. repetition nínú Quran ó fẹ́ wà sọ̀rọ̀ yẹn ni ṣùgbọ́n tó bá yẹ pé nínú ọ̀rọ̀ yẹn ni àtàbùkù ọ̀rẹ́ abọ̀rọ̀jẹ́ ẹn sóde afọ ẹn tí mo fẹ́ sọ sóde afọ àlàyé ìdí mo ti lánàá ọ̀rọ̀ bá ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ kò ní súyà. ويل يومئذ للمكذبين نصرة المرسلات الذين يكذبون بيوم الدين أويل يومئذ للمكذبين repetition ni yóò máa wá ọ̀hún súnyà ìgbà mi wá máa ń bẹ ọlọ́run bá yóò wá ọ̀hún ìdí àti ìdíje ọ̀rọ̀ kan lẹ́ẹ̀mejì yóò wá lò ó lọ́nà tó ń tún fi ẹwà sọ̀rọ̀ látọjú wo tá a máa di lágbájá lóye pé bàbá rẹ̀ ń kọ́ ọwà lé bàbá rẹ̀ ń kọ́ wọn bẹ̀ ń lé sí ẹ̀mọ̀pọ̀rọ̀ yẹn ní pípé òun ni bàbá mi wọn bẹ̀ ń lé ṣùgbọ́n kò ní sọ bàbá mi yẹn wọn bẹ̀ ń lé ó ti pa ọ̀rọ̀ yẹn torí pé yìí tó jẹ́ kókó tó fẹ́ mà bàbá rẹ̀ àti mà pé bàbá rẹ̀ ni information yìí tá a ti gbọ́ tá a fẹ́ mọ̀ ní pé níbo ló wà àwọn ìyẹn nínú ẹ̀kọ́ èdè òní ìkọ́sí ìṣẹ́ máa pé bàbá mi wọ́n wà ní bàbá rẹ̀ ó wà lé ó wà lé yẹn ní ìtaní ìyẹn pọ̀ ní Qur'an ìyẹn Qur'an fi yàtọ̀ sáwọn òwe kan ìgbà náà ní Ísírẹ́lì ọwọ́ àlì ọwọ́ àtọ̀ fún apá púpù bí mi gbòkú ni kókó gan-an bí tọ́lọ̀ lọ. kò sí ẹnu Quran níbí pẹ́pọ́rọ̀ èèyàn ní ìdí èèyàn sọ ní wà àrísálínà ìlà áádí àkọ́hùn húdá ọlọ́gbà sọ pé wà ìlà áádí ìlà áádí àkọ́hùn húdá ọlọ́gbà sí àwọn ìjọ áádí tààlà sí wọn àkọ́hùn àwọn ọmọ ayá wọn sí wọn húdá ọlọ́dà lọ́bì húd nínú alukur'an kì í ṣe gbogbo ẹni tí wọ́n jọjọ bí ni lọ́lọ́mọ́ ń pè lọ́mọ yẹ́yàn ìnámàlì mọ́mọ́lù náà ẹ̀kọ́ kì í ṣe kí wọ́n jọ bí wa ṣùgbọ́n ìjọ máa ya ẹ̀sìn nínú àwọn ọ̀nà tá a fi ń pèyàn lọ́mọ ya ẹ̀sìn ó sọ wá dọ́mọ àyà nínú ọ̀nà tá a fi ń pèyàn lọ́mọ ya òní nasab bíbí. gbà tí bí tánà bí mi bí mi ni bí ọmọ àyá náà nìyẹn. nínú àwọn ọ̀nà àtọ́lọ́ tó máa ń lò fún ìjọmọ àyá nínú Kùránì ó náà lẹ́nu tó bá ṣe wípé ìran kan nìyí ọ̀nà ìlú kan lẹ ti wá tí ọ̀rọ̀ ọmọ ìyá rẹ lónìí dàbí ọmọ ìlú ẹ mọ ẹsẹ ẹgbẹ́ wa láti ìlú kan náà wọn a máa lò bẹ́ẹ̀ wọn a tún máa lò nínú kuraani Ọlọ́run a lò ẹni tí èèyàn bá sì wájọ kódà kẹ má jọ jọ máa lò ká kẹ má jọ tá wọn a máa lò bẹ́ẹ̀. पामाल हो गए प्रबल सूरा चुम मर गया मर गया मर गया àbí tí wọ́n ń bi léèrè pé yá ọ̀tà Hárún ọ̀tà Hárún à ń pè wọ ọmọ ìyá Hárúnà bẹ́ẹ̀ sì ni Hárúnà ti Mùsá gáàpù tó ń bẹ láàrin Mariam ìyá anabi Isa sí Hárúnà ti Mùsá ìsọdún kékeré ìjọ bẹ́ẹ̀ tó sì sọdọ́ díẹ̀ bá a ti máa gbẹgbẹ Mùsá Isa ìsìn bẹ láàrin wọn bẹ́ẹ̀ tó sì sọdọ́ díẹ̀ bó wá ní Maryam bó ní ó sì bí ọmọ ìyá Harun láyà lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam kan ń bá ń fọ̀rọ̀ jó nítorí ọ̀rọ̀ pẹ̀lú àwọn Yahudi ìmọ̀ Yahudi àbáwọn nàkọ́rá wọ́n bá ní ó dáa nígbà tó sọ pé Kùránì ó pé àwọn ti rí historical error historical fallacy blunder nínú Quran ìtàn tí correct àwọn rí nínú Quran sàbí ẹ̀ wá ní gbọ́lọ́wà wọ́n wá kà áyà yìí. ìgbéyà ọ̀sẹ̀ àríyá ọ̀sẹ̀ ọlọ́run ní mo pe ó pe Mariam ní ọmọ ìyá Haru bẹ́ẹ̀ sì ni ọdún tó ń bẹ láàrin Musa àti Aisa láàrin ọgọ́rùn ọdún mẹ́fà sọ́gọ́rùn ọdún méje ni gẹ́gẹ́ sọ wánú tẹ̀sí ẹ̀ wọ́n náà yẹ ṣàlàyé ẹ̀ fún akọ̀rọ̀ mi ẹ̀yìn sọ pé gbogbo ọ̀rọ̀ náà ló pé sàbí òun ní ẹjọ́ ń lọ lílọ bẹ́ẹ̀ kò sí ègún kọ́mọ́bà àwa sọ̀nsíùmà ó wá padà lọ bá anábìwá Muhammad sallallahu alaihi wa sallam. wọ́n á ní wọ́n ti ní nǹkan báyìí kò yé mi anábìrin àhà ah, ṣebí nínú bẹ́yìn náà ṣe máa ń sọ̀rọ̀ báwọn kan fi wà jọra wọn ẹ sọ pé máa yẹ òun náà Mariam ó fi wà jọ ẹni tó ti jẹ́ Arúnà tó jẹ́ ọmọ ìyá Musa nínú àwọn Banu Israel. àwọn àfọ́nimọ̀ tẹ̀sán sọ pé ẹnìkan nígbà yẹn ló tún jẹ́ tó jẹ́ níwà dáadáa ọmọ ìyá alágbájá wọ́n fi wé níbi ìwà níṣe pé ìyá kan bàbá kan ló bí wọn ìyẹn náà máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìdí nìyẹn tá a bá wọ láyà yìí ọlọ́run ọba ànábì ó pè ní ọmọ ìyá àwọn tó sí torí pé ìrànkan ni wọ́n ọlọ́wọ́n bá sọ pé wá ilà àádín àfáhùn húdà náà àfáhùn húdà. bẹ́ẹ̀ náà la ṣe ránṣẹ́ àwọn ìran hajj àwọn ìran hajj ọmọ ìyá wọn la rẹ́sìn wọn húdà ẹwà jẹ́ kádàlì. àrùn ọmọ ìyá wọn anabi Hud àrùn sáwọn ìjọ áádì anábì Hud sí wọn ọmọ ìyá wọn ẹbí wọn ọmọ ìlú kan ọmọ ìran kan náà kọ́mọ wàá dàbẹ̀ ní pé ẹlẹ́pọ̀lọ́ bá ń fámìlì wa èèyàn wa sí wa ní àbágbà àgbọ̀ ẹni tó wá nínú náà lọ àbára sí wọn. anábì Hud ó wá ń sọ fáwọn ènìyàn ẹ̀. ọ̀gá ilé ìlú àhàmà alákọ̀ọ́ ìlú àhàmà gbọ́ ilé wọ́n ń sọ fún ọpẹ́ èèyàn mi ọlọ́run bá nìkan iṣẹ́ táwọn ànábì ọlọ́run tí wọ́n mú wá nìyẹn ṣẹ̀ríà lẹ́tà nìyẹn kú ìpìlẹ̀ iṣẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run àtọ̀fì àkídàtù tọ̀fì ìmọ̀ ọlọ́run lọ́kàn lóṣooṣù. قد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت إذا قال أبانا وبعوا النبي ولم حتى مسج كيناني wọ́n máa kàbẹ́ nínú báyìí báyìí gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run rẹ̀ ọ̀kan ṣoṣo ọ̀rọ̀ yẹn dọ́gba lọ́dọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ẹni tó bá sọ tó yàtọ̀ sí yẹn kì í sàn nábì ọlọ. Òkú ti ọlọ́run ọ̀dà gbogbo àwọn ànábì ọlọ́run pátá. Wọ́n wáyé wá sọ fáyé. Òun náà ní wípé ọbúdó wọ̀ ọ́. Ẹ̀mí ẹlọ́jọ́ kì fọ́lọ̀ wọn bá nìkan ṣoṣo. Ọlọ́kùnrin ní ìlànà ìgbà ìrù kankan tó dọ́gba pẹ̀lú ọlọ́run ọba lọ́dọ̀ yín gbogbo tẹ bá fẹ́ fi dọ́gba pẹ̀lú ọlọ́run kò dàbí ọlọ́run má làkún má làkún fún yín mímí mímí tó bá pé má làkún ìlà ọ̀rọ̀ yẹn wọlé ṣùgbọ́n nínú ìgbàgbọ́ ọ̀kọ́lẹ̀ kò áìn ó pé ó sì bá ọpọlọ wa sọ̀rọ̀ ọlọ́run tó wá fi ní síbẹ̀ máa là fún mi ìlànà níyẹn ó jẹ́ ká mọ̀ ìfúgbọ́ ohun tí èèyàn lè pè lọ́lọ́ ní èyíkéyìí tó jẹ́ mẹ́ ìjẹ́ nìyẹn ni ìdánẹ́bí ọlọ́run ìjà ni ìjà ni máa là fún mi ìlànà ó tún ṣe ní mẹ́ta ìjẹ́ màlàkùn mi ní ìlà ẹ̀nà ẹ̀rọ gbogbo téèyàn lè pè lọ́wọ́ lẹ́yìn ọlọ́run kò sí. màlàkùn mi ní ìlà ẹ̀rọ. ìdí nìyẹn tó fi jẹ́ wípé iṣẹ́ tó lọ́wọ́ bá àdúrà Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá jẹ́ àfa tó fẹ́ táyé ṣe wá sí tàwáhì ó gbúdọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ òǹkà là kọ́kọ́ wá sí ọlọ́run nìkan ní ẹja máa sí ẹ mọ́ pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ìyẹn ní máa fàjà mọ́tò bá ti ṣe wá lórí àǹfààní tí ń bẹ níbi kápẹ́ ẹran léyà jíjẹ ẹran léyà ní òlèmúdà lọ́wọ́ wọ́n tó bá ti dúpá pé ká má pè nǹkan míì lẹ́yìn ọlọ́run lórí ẹbọ ni ẹbọ ni ẹbọ ni àdìjà ẹ má lọ síbi sàárè kẹni sàárè wòlíì ọlọ́run kẹlẹ́ mọ́ àwọn àfúnbẹ̀ bẹ́ẹ̀ bá sọ àdìgbà lẹ́bí àwọn tí wọ́n ń ṣerú bẹ́ẹ̀. ṣùgbọ́n gba wa anábì ọlọ́run pátá iṣẹ́ kan yẹn náà ni wọ́n ń sọ fún gbogbo ayé. gbogbo omi tó yẹn rí kò kù sí tí o bá ti fẹ́ bọ́ ń bẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fúyẹ́. eré ìyẹn ló yẹ ká mọ̀ ọ́ sá kò sí gbogbo ohun tó orí kò kù sí nínú ẹ̀ṣẹ̀ bó bá wù Ọlọ́run Ọlọ́run lè sọ wípé ó ṣe nǹkan kan níjọ́ kan mo sì foríjì ẹ wàá máa sọ pé lágbájá ọmọ mutí láyé ọmọ ṣe sinmi láyé Ọlọ́run kò ṣe kò ṣe bọ kò pa nǹkan náà papọ̀ mímí Ọlọ́run Ọlọ́run bá lè sọ pé Ọlọ́run àlùjáná ṣùgbọ́n nítorí ní pé kì ṣe gbogbo èèyàn náà ni Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ni ò já sọ pé ẹ má sàṣẹbọ ẹ má mutí ẹ má ṣe sìnà gbogbo àwọn yẹn ẹ̀ṣẹ̀ ni lóòótọ́ wọn kò ṣẹbọ ẹbọ nìkan lọ́wọ́ ní ojúfò dọ̀wọ́dà kìlámà lóbi jẹ́ wípé ẹni tó mutí ò lè sọ pé máa ná ni ẹni tó ṣe sìnà ò lè sọ pé máa ná ni láyé ní mùsùlùmí ṣùgbọ́n tó ṣẹ̀bọ̀ tó kú lórí ẹ̀bọ̀ ọmọ náà ni. Inna Allaha la yaghfiru an yushraka bihi wa dhalika liman yasha. Lábọ̀ yìí ọ̀rọ̀ lọ́wọ́ wá sí kámọ́ pàǹkà pọ̀ mọ́ lọ́wọ́ ní máa pọ̀ nínú wá sí àwọn èsè wá sí pé bọ́bá fẹ́ jẹ́yàn àbíkọ́ jẹ́rìyàn àwọn ò ní sọ bẹ́ẹ̀. àwọn òní sọ wípé ọkọ̀kọ́ kọ̀ ní sọ́lọ́ bọ̀bá àti ọ̀fẹ́ jẹ́ wà pọ̀ sọ́lọ́ ní tí ó dé sínú gbogbo irú àwọn ọ̀rọ̀ báyẹn ó ti sọnù ń bẹ́ẹ̀ sì ni kò sí bá a ṣe fẹ́ mara mú tó èèyàn padà gbàgbé nǹkan kò sí yóò níbi tá a kò sí táwa lọ sílẹ̀ pàdé ọlọ́run ọba tó dára kò sí yóò láwọn ibì kan ta kù sí táàtúnṣe túnṣe túnṣe tí ó padà ṣẹ́kù kò sí bẹ́ẹ̀ yẹn ṣe múra múra múra tó tọba rìnrìn àjò ó padà gbàgbé nǹkan tí ń tọ́ gbàgbé yẹn ò bá ti wá jẹ́ ń tó pàtàkì pọ̀ èèyàn ní padà àmọ́ tó bá yẹ pé tó pàtàkì ni ó sọ fún padà sílé láti lọ mú tọwọ́ ló fẹ́ padà pípadà ò ṣeé ṣe mọ́tẹ́mi tó ti bọ́ lóbi jẹ́ pé gbogbo ibi tó bá tó ronú síbi tó kù má lọ kù síbi ẹbọ torí pé gbogbo ẹ̀ṣẹ̀ tó kù wọ́n ń tọ ìyẹn lẹ́yìn bó bá wù Ọlọ́run Ọlọ́run lè fojú fo gbogbo ẹ̀ṣẹ̀ tó dára kíámà kọlọ́run ní lóòótọ́ ó ṣe báyìí ó ṣe báyìí àmọ́ mo yọ́nú sí torí pé kò pa nǹkan mí papọ̀ mọ́ àlùjẹ́nà kò sẹ́ni tí ó bẹ̀rẹ̀ ọba lè iná lára ya fúrò àìsàn àkàbí. ìnáwó aláya fúrò àìsàn àkàbí. ọlọ́run fara mọ́ kí n ó pa nǹkan ní ìpapọ̀ mọ́ wọn. wàá fúrò máa dún nàfà nìkan ní nàìjíríà ṣáà. wọ́n á bọ́ bá wọ̀ mọ́ ó lè forí jì ẹni tó kú tó pàdé ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yẹn kò tó ẹbọ kì í ṣẹbọ ọlọ́run lè forí jì ẹni tó bá wù òun lẹni tó bá wù òun àwa mọ ẹni tí ó wù tó o bá rò pé ọba lọ miscalculate nígbà tó o ṣẹbọ yóò máa mutí yóò máa ṣe zina tọ́wọ́ adigun àtẹ́lẹ̀ ní ìwòsínú wọn ìwọ kọ̀kọ́ wọ náná tó o bá wọ náà akálàṣe òòlẹ̀ àsínú gbogbo ẹni tí o bá ṣe bò lè ránú náà bọ́lọ̀ ń bá fi ẹ̀sẹ̀ yẹn bá wí náà yọ padà jáde nù náà ìdí nìyẹn tó fi jágbé tọ́lọ̀ ń bá lè ṣàlàyé rẹ̀ báyìí ìwà àfà tó wá sọ gbogbo máa ná ti pẹ̀lẹ́ ẹni tó ṣẹlẹ̀ ọ̀dà lójú méjèèjì tí ò ṣẹbọ ọlọ́ọ̀ni yóò padà jáde nù náà tó bá náà yóò padà kúrò náà wọ́n wá lẹ́nu tó bá fi sáré jẹun yóò wọná kọ́ọ̀lìdá mọ̀kànlẹ́dà yóò wọná lọ́gbìnrin ọ̀bìsí bí jẹun iná wọn kọ́ lọ́wọ́ sàánú yẹn ẹjọ́ wọ̀ lọ́pọ̀ ṣùgbọ́n lọ́run tó dáná gan kódà ẹni tó ṣe lọ ẹbọ yẹn lọ́wọ́ fẹ́ ẹni tó ṣe lọ tó ṣe lọ lójú méjèèjì bó bá rí dọ́gbé dàrú kìyàmù bọ́lọ̀ ń bá ti bí yóò wọná ṣùgbọ́n tó bá pẹ́ ọlọ́wọ́ padà mú kúrò mẹ́ torí pé kò ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n èyí táwa ń bẹ lọ rẹ pé ọlọ́mọdé àkọ́kọ́ tọ́náwó láti wọ àìsàn dàrẹ́tẹ̀sì ló dá ṣùgbọ́n ọkọ̀ lọ sí sùúrù níbi kan náà kò sí ẹ̀mí kankan kọ́ àdáwò ṣùgbọ́n kí direct ni kọ́ wọlé ọlọ́run kó ṣe kú tiwa bẹ́ẹ̀. ìjẹ́ tó lọ́wọ́ bá rẹ̀ gbọ́ àwọn ànábì ọlọ́run náà ni wípé ẹ mọ́ pa nǹkan papọ̀ mọ́ ọlọ́run ọlọ́run tó da yín nìkan nìkan ní kẹ́másì ẹ má jẹ́ nìkan kan ó nípìn nínú ìjọsìn yín. ànábì Hud ó ń sọ fáwọn ènìyàn. ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ wá àtàlẹ́kọ̀ọ́ ìlà àgbọ̀n Àbọ̀lá tẹ̀tẹ̀bí Ẹ máa jọ́sì fọ́lọ̀ ọba nìkan. Ìgbòrò àmàlà kọ́kọ́ ní ìlànà àgbẹ́rẹ́. Kò sí nǹkan kankan nínú ìlà nǹkan kí nǹkan tẹ tún lè pè lọ́lọ́ yálà èèyàn ni yálà mọ̀lẹ́kà yálà ànábì ọlọ́run kò tún sí lẹ́yìn ọlọ́run tẹ ìrìnàṣẹ́. àfọlá àtàkùn. ó bá ní bẹ́ẹ̀ sì mọ̀ pé gbogbo ń tẹ́ fẹ́ máa pò lọ́lọ́ lẹ́yìn ọlọ́run ọba yìí kò lè jọ́ lọ́hún. àfàlà tẹ̀tẹ̀kù wa kọ́ra níbi tó lè gbóyún wọ náà. ọlọ́dúnlọ́lá ìlọ́dún lọ tẹ́fẹ́rù ní ọ̀pọ̀ ogun. báńdà ti wú bó ṣe sọ yẹn tán àwọn tí wọ́n rọwọ́ họrí tí wọ́n rí dájẹ láwùjọ ìṣesí wọn nìyẹn lẹ́ẹ̀fì rí pé nínú àwọn tí wọ́n máa gbógun ti iṣẹ́ ọlọ́run àwọn tó jẹ́ olówó tí wọn ò lẹ́sìn wọn a máa gbógun tọ̀rọ̀ ọlọ́run púpọ̀ torí pé ọ̀nà tẹ́lómi ń gbà wọ́n rówó tí wàásù bá ti lọ ọbẹ̀ kò ní tẹ́lọ́rùn torí pé wá àṣẹ ọlọ ọdọ yóò sọ pé kò dáa ibẹ̀ sì ni òun ti ń rówó kò ní fẹ́ káfá yóò ṣe wá àṣírí tọ́ba dẹ̀rí nípa àwọn èèyàn ti fẹ́ máa tẹ́tí gbọ́n tí ń wí yóò ba àfa yẹn jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn yẹn ṣé wèrè lẹ́ ń gbọ́dọ̀ wèrè yẹn ní wèrè ni ọkùnrin kan gbà kan ó fẹ́ ba àfa àkànjẹ́ òun àtàfà yẹn wọn ò ní ìbáṣepọ̀ kankan ọwọ́ ni ẹ máa wo ní nineteen eighty three káàtó kọ́kọ́ lù láyé èmi ni mo ra fún ìgbà yẹn máa ń gba bíjẹ̀ bí láì káàkiri mo ra sí mi ẹni yóò sì mọ rí láyé látàtì lè fi yẹpẹrẹ ọ̀rọ̀ tẹ́niyẹn ń sọ òótọ́ ọ̀rọ̀ tẹ́niyẹn ń sọ àwọn ìṣesí ìdí nìyẹn tó yẹ pé ẹni tọ́lọ́ ń bá bùkún kó súnmọ́ àwọn torí pé owó máa ń gun olówó tí ò bá wá súnmọ́ tọ́ lọ tí ò súnmọ́ ọ lọ tó yẹ bá asọnù látara owó. àwọn ìjọ anabi hood àwọn tó rí dájẹ nínú wọn àwọn tó lówó àwọn tẹnu wọn tọrọ nínú ìgbà tánabi hood sọ pé kọ́mọ́ sí nǹkan míì àyàfọ́ lọ́wọ́ tó dá wọn nìkan. قال الملأ الذين كفروا من قومه tí wọ́n rọ́wọ́ orí alẹ́rìn àkàfàró tí wọ́n sa ìgbàgbọ́ sọ́lọ́run nínú àwọn ìjọ ànábì Hud tó jálá ìgbàgbọ́ wọ́n ń sọ wípé. iná lálọ́rọ̀ ṣàfihàn fàfà. wọ́n ní ìrẹ́ Hud gbogbo tó ń sọ yẹn látọ̀kù délẹ̀ àwa rí ọ sí afọ́nú. iná lánàrọ̀ kàfi sàfà. iná lálọ́rọ̀ ṣàfihàn.